Drill 3. Reply same or different. Araiko. Amaiko. Different. Kotaiwe. Araiko. Different. Alakojo. Ojokojo. Different. Ogbomoso. òjòkòjò. same. kò fẹ́ kẹ̀kẹ́ kò ra kẹ̀kẹ́. different. ṣùgbọ́n kò wá Ògbómọ̀ṣọ́. same. ra ẹran yìí a kò kàwé. different. mo gba ìwé ata kẹ̀kẹ́. same. Maso tama. Maso noma. different. la ẹran yìí pa same.